pé àgbàdé iná lọ́kọ̀ọ́kọ́ lẹ́gbàdà fún wa èyí tó kù sí parí oṣù lọ́kọ̀ọ́ lọ́kọ̀ọ́ Ìjí àbájẹ̀sí wà ní ọ̀sán ìgbésà náà ni àwọ̀ ní àná, òun máa sọ nípa jihad ìṣẹ̀lẹ̀ ìgbà ìṣe ìṣáàbù sínú ìṣúná ọ̀gá gbogbo ìṣúná kan. gbogbo ìṣúná kan. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam òun náà bá sọ fún tó ìjìhàdù tó bá ti kà. Àwa ní jìhàdù láti ta wà yìí. Àwa lógun ogun náà fi jìhàdù àrí. pé àwọn ọ̀tá ìsìláàmù tí wọ́n dáwọ́ ogun dúró wọ́n dáwọ́ ogun dúró wọ́n ti bára jagun lọ ni àmọ́ ogun tí wọ́n bára jà nísìnyí jihadul fikiri wal aqli jihadul fikiri làákàrà mùsùlùmí òun ni wọ́n yí padà làákàrà náà bá jagun làákàrà náà bá jagun yìí làákà ìyẹn làwọn náà gbọdọ̀ gbìyànjú abáwọ́ ti jẹ́ àdúgbò yìí làákà ìyẹn látúnṣe ẹ̀rì tí a bá débi pé wọ́n gbìyànjú pé mùsùlùmí yóò sì máa gbégbé sí ìsìláàmù nínú ilé rẹ̀ aláì kọ́dà àwọn tó yẹ pé ìsìláàmù ló já mọ̀ wọ́n àwọn kan bẹ ẹ̀bá tí mọ̀ wọ́n láyé ẹ̀bá tí gbé kọ́ wọn wọn ò lówó lójú kí wọ́n jọba lé wọn àmọ́ ìsìláàmù lójú kan mọ̀ wọn púpọ̀ àbá wọn kéwú wọn á mọ̀ wọn kéwú wá fi hàn hàn nílé ní kéwú ìsìláàmù kọ́ ni àwọn náà wá gbé àwọn náà gbé ju ìsìláàmù kọ́dà ẹlòmíì ẹnìkan bẹ wọ́n pè ní ìrònú kìíní kan ẹbí mọ́kùnrin yẹn ó kọ́ nìkan wà lára rẹ̀ ní tó ṣe kí ọlọ́ba tọ́lọ́ba rẹ̀ yóò tẹ́tí sí ẹ lásán ó lè torí ẹ̀ púpà lómi rà ó lè torí ẹ̀ kó pa ẹ̀mí ìran àwọn míì òtítọ́ bá tọ́lọ̀ ìpamọ́ ọba àwọn ẹni méjì sọmọ rẹ ọmọ ẹbí rẹ ni wọn àwọn tó ń tọ́ já àfà nípa àwọn ẹbí tí mo rán àfà àwọn ẹbí àwọn ọmọ yìí wá ti sún náà wọn á mú ọkọ wa ẹ wá ní kò sí ń jẹ bẹ́ẹ̀ ẹ wá mú àwọn ọmọ yìí ẹ wá mú wọn lọ sí oko ẹ lọ fà wọn lọkùnrin lọ́wọ́ tó wù wọn àwọn ni wọn bá wọn ṣe bó ṣe wù wọn tí wọn fi mọ ti pẹ̀lú obìnrin tí yóò fi sínú ọmọ wa tó wọn lo ìjáàbù ẹ wo ogun ńláńlá ṣàwọn tó ń bá ìsìlámù jagun nísìnyí tó ń bá lọ́fẹ́ jagun ìsìlámù ẹ náà wò ká ló ti fẹ́ àwọn ti parí iṣẹ́ wọ́n ti wá ń rán àwọn mùsùlùmí wọ́n ti wá ń rán àwọn ọmọ ẹ̀yà mùsùlùmí àwọn náà rán sí wa àwọn náà ń gba ìsìn láwọn lógun níbi tó lágbára ni o so bí jẹ́ pé bí wọ́n lè ṣe dáwà lónìí bí máa ń ṣe dáwà pé kẹ́nìkan lọ sí ban kẹ́nìkan lọ sí bọ́ọ̀bù ẹ̀ máa ń kọ́ o. dáwà tá a nábì sallallahu alaihi wa sallam tó kọ́ ṣe ìṣìláhùn kọlù ọkàn mùsùlùmí ìròrí tí ń bẹ lọ́pọ̀lọpọ̀ ọkàn mùsùlùmí ìròrí káàfì yìí ìròrí gbèsè rí ìròrí yẹ̀rí bí sábà ń sọ̀rọ̀ lọ́wọ́ kọ́dẹ̀ wọ́n máa lèjì ń bẹ mẹ́sì máa lèjì lójú èyí ìlànà ẹbí ìlànà aládàáwa pẹ́yà yorùbá lèèyàn kẹ́ẹ̀ fi ṣe ìyàwó lójú gbèsè kò ní ṣe ìtìlámù náà kò ní ṣe káfà àti àfà àbá kan ti máa lèjì láìpẹ́ yìí ó bẹ̀rẹ̀ lọ́kàn jẹ́ àfà gbà ni tí wọ́n sọ ìlẹ̀ rẹ̀ lè dáadáa lábẹ́ aláṣùkù náà ni àpáàgbà táyà jẹ́ ní ti rẹ̀ pé ìjọba ti dàgbà tó ó fún un lè fẹ́yàwó èyí wọn kàn wá kò sí tó burú bẹ̀ ẹni tó bá ti àpáàtì ti ní ìgbésí ní obìnrin lọ́wọ́ tí bá dápà fáǹfún yín ẹni tó bá ti wà ní sẹ́yìn ẹ̀rí ẹ̀rí ẹ̀rí ní gbangba káfàwà fi rèéjì ìhánilá ẹ̀rọ ogun tí ìjà ẹ̀rọ ogun tó máa jà wọ́n àti ìlà bẹ́ẹ̀ ṣe ní ẹgbẹ́ ṣe ìfáwọn èèyàn tí ẹ mọ́ṣe bẹ́ẹ̀. wọ́n gbàgbé ìgbàgbé ṣe sí ìjà tó báyìí kò bú tó báyìí gbàgbé ṣe ìjẹ kí ayé àgbẹ̀wò rẹ̀ ìjẹ́ ẹ̀fà ìjẹ́ lọ́rùn kò náà àfáàgbà ní ọ̀nà bá àfáàgbà lágbà ní ọwá sí ọwá sí marriage ọwá sí òrùka ọwá sí síyàwó ìlọ́wọ́ ẹnìkan ọjọ́ ajé ẹnìkan ẹnìkan orígi tí wọ́n ti tọ́ ákébì nìta tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kájà mọ́mọ́ tí ń pè é àgbàfà làwọn lè ẹnìkan orígi bẹ́ẹ̀ ti fún ní sọ̀dà àti ẹnìkan ọkùnrin ẹwù tó fi fọ́ọ̀mù ọpọlọ àpàdà ẹwù tó fọ́ọ̀mù ọpọlọ àpá kanáà wà àpá àyà gbajúmọ̀ púpọ̀ orílẹ̀ èdè máa lè gbé kéèkì kéèkì àpá kéèkì àwọn ọmọ nílẹ̀ ọ̀rọ̀ kọ́lẹ̀ ilẹ̀ ti máa lè inú máa lè jù ní inú tẹ́ ẹ̀fọ́ àwọn èèyàn kéèkì wà mẹ́rin òsì tó burú tó ń gbára jẹ òkú kì í. Jẹ́sí tó bá jẹ́ pé ìlànà ẹ̀kọ́ gbàdà gbé ó máa dà fún ajẹ́ náà ó ṣàdé fún ajẹ́ náà ni. Bẹ̀rù pé táwọn sọ ni pé ìlànà táwọn bá fi ṣìyàwó ìlànà táwọn yẹ̀ fi ṣìyàwó ni. Àná ti ẹgbẹ́ táwọn fi ń sọ̀rọ̀ yìí. Àmì mi ti sọ ti pé àmì mi ti gbà ọlọ́mọ ìgbẹ́ láyé ìjọ́nù padà á lẹ́yìn o. Kọ́dà nígbà tí ìyá jẹ mùsùlùmí pé bí ìgbà pé àdá títí mọ́ sí àwọn ọ̀dọ̀ tí sọ́n bẹ́nu rẹ̀ ẹ̀ṣẹ́ àgbárí táwọn bá fáwọn ọ̀dọ̀ sí ike tọ́hún gbà àtẹ́gbọ́ àgbáyẹ̀ ní wọn kọ̀ tí ó ẹwà àníbi tẹ̀lé tẹ́ ó láti sọ ń bọ̀ bí wọ́n sì máa ṣiṣẹ́ àwọn ọmọ ìlú ìyẹn ni pé bí àgbàrá ṣe máa ń gbá àwọn ọ̀dọ̀ títí mẹ́rin ẹ̀sìn ibi tí ẹ̀dá rẹ̀ lọ lọ lọ́nà wọn lọ. ó sọ pé àwọn kan padà pọ̀ fún padà ń bọ̀ ayé kan tí ẹ pé nígbà yẹn àwọn àwọn ní wá àwọn ní ìmọ̀ decide lórí láìpù wa kọ́dà lórí ẹ̀sìn wa. ọ̀rọ̀ yìí àwọn sọ̀rọ̀ àwọn jọ wọn lójú wọn àmẹ́bí kẹ́rin ìpamọ́ ni ṣé ẹ̀yin dábọ̀ ọlọ́dún yóò lákèrè bí mi tó tó ń pẹ́ àtọ́ nǹkan lẹ́yìn ọtí fi àjọ àríwá ẹ̀kọ́ tó ní ẹ̀pọ̀ bí ilé sí mi ọmọ ń sọ àwọn tó pọ̀ jù láyé lónìí ìbálòpọ̀ nàìjíríà ló pọ̀ jù láyé àbòsí ló pọ̀ jù láyé ànábì sọ lórí pé kọ́dà ìlànà àwọn ọ̀tá ẹ̀sìn ẹ̀ẹ́mẹ̀tẹ̀lé wọn ọmọdé ń gbé gbé tẹ̀sán náà ṣe sí ìwà àwọn abáyé ọ̀hún tọ́lá tó bẹ̀rẹ̀ báyìí gbẹ̀dẹ̀ olóògbé ó méjì mùsùlùmí lọ níbi ẹ̀sìn wọn àwọn nǹkan tó ní kan ṣe pẹ̀lú ẹ̀sìn wọn má fi ń dédé ṣẹlẹ̀ ẹ̀rọ ìmọ̀ tẹ̀lé wọn ẹ̀rọ tẹ̀lé wọn àmì mi sọ pé nígbà tó bá wọ inú odò ìṣẹ́ ní ayé lára tẹ́ ẹ̀mọ́ tí ń bẹ́ mẹ́ ẹ̀sìn tẹ̀lé wọn wọ́n anábì ń tó lọ́kọ́ jẹ́ àwọn tàbí tó wá jẹ́ ẹwọ́n tó wọ́n sọ ọ́ta ṣẹ́ ìjìyà lónìí so tó máa ń sọ ogun ogun bá ń sọ tàwọn pé lákàyè àwọn ènìyàn ti fi padà àwọn tá a jò fún yàrá lónìí sílẹ̀ sílẹ̀ fún yàjò fún yàrá sílẹ̀ tó lọ́jọ́ fún àwọn kan náà tún lákàyè tó wá sí o tún lákàyè tó ń bẹ ní ọpọlọ tó wá náà nù tẹ́lẹ̀ àwọn àti wọ́n ti kọ́ àwọn náà kí wá ṣe fẹ́ àwọn àfáàmì kan jihadu bó ti jẹ́ pé èyí ṣe sí ànẹ́bí ọlọ́run nìkan ní jihadu irúgbìtà bíbí jihadu dé lónìí tájà lónìí àwọn tí wọ́n ní owó wọ́n láti sọ́pọ́tì ìsìláàmù pẹ̀lú ẹ̀ wọ́n láti sọ́pọ́tì àwọn nǹkan tó bẹ́rẹ̀ láti ṣe tí wọ́n ní báyìí láti ilé àwọn ọmọ ìgbà àti láti bí ẹni ṣe nínú àwọn ọ̀nà àwọn àyíká yìí máa ń gbọ́ wà sí dáadáa pé àwọn yóò gbọ́ tó lọ báyìí lórí rẹ́dí ìjọ kẹmẹ́fà. fẹ́rẹ́ dúró ní rẹ́dí tí fẹ́rẹ́ dúró ó jẹ́ nínú àwọn ọ̀nà ńlá ńlá tẹ̀ ń dúró àti ó ní agbára gan o. ṣé ẹ mọ mẹ́ta gbàgbé nípa ìyẹn dúró dáhùn ẹ ṣe mú rẹ́dí lọ́wọ́ rẹ̀ ní wáyé ni. wọ́n bá gbọ́n kan rẹ́dí ìdíjà pé àyìnbó kọ́lá àti àwọn ìgbésí bá rí ẹ̀yàn ní gbogbo ẹjọ́ àwọn ìgbésí ẹjọ́ bẹ́ẹ̀ ni owó làwọn ń gbà sí wọn. nínú àwọn tí wọ́n jẹ́ àwọn ìyá pápá àwọn bọ́dà lágbà rẹ̀ wọ́n wá sí wá sí òsì kò dá fún ọmọdé wọ́n parí ní bọ́dà yẹn wọlé mọ́mọ́ bọ́dà yẹn ní wọn láì àti àwọn afáyín wọn sọ àtúndò bẹ́ẹ̀ ni sọ ń lé àwọn èdè tó fẹ́ẹ̀ ní ọwọ́ bló ilé ti jọ ara ọ̀nà ńlá gidi ni o ṣe tí ẹni tọ́nà bá bùn ní àtìkì ìgbèkè kan mo máa bọ́ láti kọ̀ọ̀kan jẹ́ pé tí ìwé rẹ̀ dúró láti mọ̀ yàyín ẹgbẹ́ gbogbo àtàwọn ẹ̀sìn ó kàn gbọ́n rẹ́díò náà ni wọ́n á pọ̀ ní last two years àwọn kan pè mí àbáyẹn ká di ìmọ̀ràn náà bàbá yẹn wà ó kàn pè mí náà ni ní àfáà dáadáa náà nǹkan tó ní agbára ni o ló pè mí sí ìmọ̀ ń gbọ́ àti dáadáa fọ́lọ́wà sí ni mí ti tó ń wọlé ẹ̀rọ àfáà ẹ̀dàkùn mo ti rìtáyà mo ti rìtáyà mo wá ń wá bẹ́ẹ̀ ṣe business ẹ̀mú mi ọgbọ́ àbákò ńláńlá àdúrà yẹn ni máa ń kó bọ́ọ̀ àfà lélẹ́ lọ́jọ́ àwọn ẹni tó dín àfàfà kò rí rí ní mo lè kó òbí sí ẹ̀ka kọ́kọ́ ẹ̀dùn tí mo tí ò ní dálà sí ìṣòro <laughs> àwọn èèyàn ọba ìjọba tó rẹ̀ bá ń gbé àwọn tó rẹ̀ yẹn jẹ́ pé ẹ̀rọ plus táwọn yẹn nípa àfà àwọn lè yẹ àwọn èèyàn tó ti bá ìrọ̀lọ́ bẹ́ẹ̀ nígbà tí súnà nífẹ̀ẹ́ ń súnà àwọn sígbà kan bẹ́ẹ̀ ní wọn ń sàwọ́ yìí wọn fún ìta àwọn kò láà àwọn òbí tí wọn ti dààmú àwọn ọmọ náà kẹ́ni bá ń lọ sí skul ó lọ sí education bẹ́ẹ̀ yóò yóò wéjú ìlú fún ilé yìí gáàbù yóò wéjú yóò àtọ́jú ìjábọ̀ ìfọ́dọ̀ fífà wọ́n lọ lẹ́sẹ̀ sílẹ̀ wọ́n ti dẹ̀mọ́ borí àmọ́ yóò ti di pé súnà àti àwọn àgbàtà àbúrò ìfẹ́lẹ́gbẹ̀ ìfẹ́lẹ́gbẹ̀ ìfẹ́lẹ́gbẹ̀ ìfẹ́lẹ́gbẹ̀ ìfẹ́lẹ́gbẹ̀ ìfẹ́lẹ́gbẹ̀ wọ́n wá sí program kan alájà òkúyọ wọ́n wá sí lecture kan ní ẹdùpà ẹdùpà àti ìgbà ẹdù rárá tv ẹsẹ̀ program yẹn jọ ẹ̀ wá jẹ́ káàdì àwọn àṣìṣe wà àti pé ẹ̀yin mùsùlùmí ẹ̀fọ́ ti gba ọpọlọ ọgbọ́n ẹjí káwọn ọmọ ìdókòwò bá ti gbé ẹjíkàwọn sọ́ọ̀dù ìsìláàmù tí mo dé mo wà ní mùsùlùmí láwọn mùsùlùmí lọ bàbá mùsùlùmí lórí ó bẹ̀rẹ̀ fún un ó ẹjẹ́ káwọn ọmọ ẹlòmí jáde kó máa bí wọ́n dìde tí mo lò tí mo lò ní tíma dìde lọ. nígbà yẹn ìjáde tí àlàyé àti màá ń lò lọ́sùn àlàyé àti gbogbo nìṣó kò ju fẹ́ẹ́sì tí sẹ́fà lọ. àwọn fẹ́ẹ́sì àwọn sísà yẹn wọ́n wo ìjáde yẹn wọ́n wo ìjáde yẹn jọ́nà. ní alẹ́ ẹgbẹ́ náà kó fún wọn kálọ́ sódà àwọn bó ṣáàjúlé ní ẹ̀ra o so sábà sọ pé láti ìgbà táyé ti dé ayé láti ìgbà táyé ti sọ láti ṣe jihad ní wọ́n pé ọ̀rọ̀ owó èkó ń bẹ wọ́n tó wọ́n bá fún lówó àwọn abidjan lè náwó sínú bí wọ́n lóbi àyíká náà ṣe lébi orin owó náà ni ìgbà tó wọ́n fẹ́ pé dábàá ń gbọ́ ẹ̀ sábà pí àti ní rẹ̀ ìgbà tó lè mọ̀ ọ́ ní o ó kẹlẹ̀ ní ọ̀rẹ́ búùsì kìíní yìí kí gbogbo ìgbà yìí kó gbọ́ o lè ní o lè mú abẹ ìdí olú ó kàn mú ọkàn wá o dédé ó pọ̀ lẹ́yìn o lè bá o lè bá ten thousand àbí four thousand ó kàn ní kéèyàn fura iye ìgbà yìí sì gbọ́ ẹ lápò ní ọba tí a kò rẹ bẹ́ẹ̀ bí ẹbí ọdún ìjẹ lásìkò ló wà ẹmọ ní ẹ̀tọ́ sí ẹgbẹ́ ẹgbẹ́ tó bá tó sí kí wọn bá ṣe yẹn wọn kò bẹ̀rẹ̀ ó tún gbé ìrọsílẹ̀ yìí àbí the more bóyá tí wọ́n bá fi máa gbọ́nà àwọn ìbá dé wọn ṣe èdè àyè tó gbọ́nà nù. Tẹ́lọ̀ tún sáńgbọ̀ bá Muhammad Sanna Alhadulukun Aláfiyárọ̀tí Òjìkún. Àkọ́kọ́ ń tẹ́lẹ̀ jùlọ pé ìmọ̀ nínú ìlà ìmọ̀ nìgbà òkú wo ẹ bá ti wàhálà díẹ̀ lọ́gbà ẹ̀sùn mọ́ni ẹ̀ṣùkú rẹ̀ wọn. Ọ̀sẹ̀ náà ti yára àmì Àkọ́kọ́ ń tọ́ kọ́kọ́ nínú. Bí bá ti kí mọ́ni gbogbo ọba náà kò ní. Nígbà wọ́n ti jẹ́ àhìrù náà ní lìmọ́lá wà kò ṣe kan. Torí ń bẹ̀rẹ̀ nìkan dákọ̀ àwọn tó ti máa ẹ̀mí ni wọ́n ń lò nípò lọ sí àmọ́kọ́dọ́kọ̀ sí àbọ̀wá àlekùn. Bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ lọ sí ojú ogun, ilé tí a mú nǹkan jà lọ́wọ́, ọ̀pọ̀lọpọ̀ àwọn tálákà ò ní ní ìjà. Gbogbo tó ẹ̀kọ́ wá gbogbo tó ẹ̀kọ́ wá dá sí ẹlòmí ìgbìyànjú ìgbìyànjú kò lówó kò ní ìmọ̀ àmọ́ náà ní àwọn ìgbìyànjú kan bẹ́ẹ̀ yá ìmọ̀ tó wọn bá fún pé wọ́n ti ń ṣe íńtánẹ́ẹ̀tì tó ti gbóni wọ́n náà ṣe nítorí pé wá sí wá ní táwa ń ṣe yìí pé ó mọ àwọn èèyàn orí gbọ́ àwọn máa ń gbọ́ lónìí tó ń gbọ́ lọ́la tó bá sí làkà yẹn nínú àwẹ̀ yìí àwọn gbọ́ wà sí àwọn ẹ̀sìn ti wà sí ẹnì kan máa ti wà sí rẹ́dò one hour ni one hour program ẹnì yẹn burú gan ó ó fi hàn bóun takoso náà ó takoso náà rárá ni kò sí bí wọ́n ti pẹ́dàmù ní táàkì máa ṣe nínú nínú ààwẹ̀ ní sáàrì máa ṣe títí ń bẹ́ẹ̀ ẹ̀yìn pé yóò yẹ àyè tí wọ́n ti mẹ́lẹ̀ ẹ gbà á ti ń yẹ tó lọ kò sí kò sí máa wẹ̀ wọn ẹni yẹn ti rìtáyà ní ẹdùkọ̀ ní ẹdùkọ̀ ńlá yẹn ìgbà táwọn ti ṣe rẹ́dùkọ̀ dàmú wọ́n fẹ́ lọ sí láì ní ẹgbẹ́ ọ̀rọ̀ méjì náà ni wọ́n á lọ sí wọ́n fẹ́ láì kan bẹ́ẹ̀ òun ò sí ń bẹ̀. ìkẹ́nu àwọn ọmọ tó wà nínú síbi òun jẹ́ ọ wà ní dáfínẹ́tì kan pẹ̀lú wà ní ti pé ẹni ẹnu ó ní báwọn ọmọ tó ti láì fún láì ní ó ní ẹgbẹ́ ọdún pé sọ́mọ́jà ti láì nínú àkòrí tẹ̀lé tí ìjọba ti sanwó yìí ẹni bá wọlé síláàfù bọ́ọ̀ lọ síláàfù wọn láwọn sílẹ̀ káàlà sanwó òun àfọwọ́ sanwó wọn fẹ́ síláàfù á ní mọ́jọ̀mọ́ mọ́jọ̀mọ́ ìta sanwó fún pé ìjọba mọ̀ pé àwa àti ẹ̀yin ayàtọ̀ lọ́sọ̀rọ̀ lẹ́dùn èyí bẹ̀ sọ ṣùgbọ́n gbogbo ọmọdé ti rí àlùfín náà ní ọjọ́ ẹni tó ti gbé kalẹ̀ ní ìṣẹ́lẹ̀ bí mo sọ yìí ìgbà ayé tó tẹ̀lé fi oníṣẹ́ tẹ̀lé fi ìdílé owó ọdún kan wà láwọn oúnjẹ ìdílé alẹ́ mi tí a fẹ́. Gbogbo nínú àwọn ọ̀nà tí àwọn èèyàn abúlé àwọn ń ṣe ìdájọ́ táwọn fọ́ta nínú iṣẹ́ jẹ́ dípù òní ẹgbẹ́ òṣìṣẹ́ táwọn náà lónìí. Ẹnlẹ́ tí wọ́n ti fàyà. Lára àwọn tó fọ́ wà ní bọ́dà kan wá bẹ́ẹ̀ wọ́n fún wọn ní club kan máa ti gbà wọn pàtó yìí sílẹ̀ wọ́n máa ń invite wa lọ wọ́n máa ń invite wa lọ beach. ẹni tó ń ta àwọn ìgbàgbé ẹni náà ìtàlá wà ń kọ àwọn fẹ́rẹ̀ wọn tó kọ́ ń sọ àwọn program yìí náà rẹ̀ bọ̀ ó ní kó gbé ní kó gbé kó gbé. ìgbà tó ti dẹ́rọ̀ fún ẹni ẹni mọ́tò mẹ́rin tí wà lẹ́mọ̀ níwọ̀dà ní kò yàrá mẹ́rin ẹni ìgbìyà ń bẹ̀rẹ̀ ní kẹ́ gbé ohun ìṣúná ara. púpọ̀ ọkọ̀ tó dáwọn lónìí yẹn nínú àwẹ̀ yìí gbogbo ẹmẹ́yà fọ́tò ìtì mẹ́wàá ìyá o ẹmẹ́gbẹ́ mísíkì ó ti rànjọ kọ́dà tó kàwé wọn ti ẹnì kẹ́kọ̀ọ́ àrí yá wọ́n ṣe ní kíní ọ̀rọ̀ mísíkì ó ti wáyé mi dáadáa ní mísíkì bẹ́ẹ̀ yíwọ wọ́n ti dọ́kọ̀ láwọn ẹ̀rú nìyẹn náà ọ̀fẹ́. ìdíhádì kò sí àgbò èsì àmọ́ ẹni tó bàbá àwọn ilé ọ̀gbọ́n méje à ń yọjú ayọ̀ gbogbo à ń bẹ̀rẹ̀ ara wa ni wọ́n ti kó bá wa àwọn tájọ dìde àwọn ilé oṣù wa lọ àwọn náà sọ ti tó ti àpàdé wa tó fi dájọ́ tó fi ọmọ yìí ìgbẹ́ bá wa dé lónìí sí àwọn mùsùlùmí tó má dìde ẹgbà ara gbọ́ǹkì ẹmọ́jì náà bọ́ọ̀lù ìgbọ́ǹkì ni sọ nígbà yẹn kẹta àwọn kan bẹ àwọn mọ́tò wà fẹ́ dìde gbà yẹn bí àwọn tẹ̀lífù àwọn ọmọ nígbàtí wọ́n tọ́pù láwọn àwọn ìlókù àwọn àfáwọ́ ní ọmọdé àwọn ṣe àwọn ṣàlábọ́rẹ̀tìlá àwọn tí wọ́n ti ṣe ti tí abẹ́ gbogbo mú ọ̀rọ̀ ọmọdé ayé lẹ́yìn nígbà tí ó rí àwọn ọmọdé sẹ́lẹ̀ lọ́wọ́ yẹra wá ẹgbẹ́ náà pé àwọn èèyàn sọpọ́tù wọn àwọn ọmọdé náà ní ọkọ̀ àwọn mùsùlùmí àwọn ọkọ̀ àwọn mùsùlùmí àti àwọn kíkẹ́ àwọn ṣèlú bàtà wọn ẹgbẹ́ bá ti àwọn ọdún àwọn sẹ́ríìtì àtàwọn kíṣẹ́lì wọn yà nígbà tí àwọn olùdílé mu àwọn sẹ́ríìtì àtàwọn olùdarí ọ̀nà àwọn olùdarí àtàwọn àwọn òwáwò ìjáde wọn yà ṣùgbọ́n wọ́n ti kọ́kọ́ sọ̀rọ̀ sí wọn sọ́kọ́ sọ́wọ́ di ọ̀tá wọ́n àti bírèkì lónìí àwọn ìdá ọ̀rẹ́ gbọ́kọ́ àwọn ìlú ọgbọ́n bírèkì wa àtàlẹ́ lónìí ọtí tágẹ́tì ẹ̀ ìgbà tó wọn tó wọn sọ wọn sọ fẹ́ sùn ayé ìtumọ̀ mi ìgbà tó wọn lágbára kó tó bá bá sọ̀rọ̀ jihad dáwà òun náà ní ilé adúwà ní ṣe abẹ́lọ́wọ́ ọba wọ́n sára àwọn ọlọ́mọ ẹ̀ ọlọ́wọ́ sọ fún àníbọ̀ Muhammad ó ní wàhálà alùmọ́mí ó ní wà nẹ́bí àwọn tó jẹ́ mú mi ní ìwọ́n lójúkù encouragement ẹ̀wọ́n ìjà kan àjẹ́ òwe ọ̀pọ̀lọpọ̀ àwọn táà ṣe brọ́dà táà ṣe fúnmọ́ nìkì ọ̀rọ̀ wọn pa ní lẹ́kún àwọn alájòkó yìí ẹ̀wọ́ ẹgbẹ́ kọ̀m̀pí ànọ́nìjà àwọn ọmọ wa kéwú àti bí wọn ẹ̀kọ́ sí àgbàwọ̀ ní àwọn ọmọ táà bí láwọn sọ fún àwa yìí àwọn táà lámúra kọta yìí náà ẹ̀wọ́ sáńdáàdì mọ́lẹ́jì àwọn ọmọ wa níbi ìjọba dé ẹ̀wọ́ sáńdáàdì wa níbi ìjọba àìsàn ọ̀dùnláàdì tí a bá ọ̀kọ̀rọ̀ ti máa ní àwọn tí kò ní kọ́ wí wọ́n ń kọ́ wí lọ́pọ̀ ní ọdún tó ti wá lọ àkọ́rọ̀ tó ń pé wọ́n ní ọkọ̀ tó ti láti lọ lọ́wọ́ jù á lọ ilé tó wá ní sílẹ̀ mélòó nínú adálà ní Saudi Arabia ilé tó wá ní sílẹ̀ mélòó nínú adálà nínú sọ́ọ̀ òmìnira ẹ̀ka wọn bọ̀ sí wọn lórí ọ̀tà amọ́tíwá tó máa ń ṣe kọ́ọ̀tì amọ́tíwá èyí tó ṣe jìnìyà èyí tó ṣe ìdíní èyí tó dàkọ́ fún ilé nínú àṣìwá fún ọ gbogbo tó àà nígbà máa àwọn nǹkan yìí àmì ẹgbẹ́ kí wọ́n tẹ̀lé kí wọ́n tẹ̀lé kí wọ́n lè dùn a fún aláàpẹẹrẹ ká lè fi hàn wá pé àwọn náà wọ́n ti kàwé wọ́n kàwé bí ẹn kàwé bí but ní òkókò ẹ̀rẹ̀ kí òkú kọ̀wé yẹn Dr. Ridwan ọmọ afábẹ́bí ní wọn lómìnira ẹ̀ lọ́yìn àmì wàfà dókítọ̀ ìlọ àdúgbò tó tẹ̀sí wọn tó ìyẹn ni ọ̀họ́ dókítọ̀ ìlọ làfà ẹ̀ àyíká lónìí chief imam lẹ́kí nígbà tí president wa kan gbọ́ndé ní ìjọba yìí ọwọ́ rẹ̀ pé àwọn ọmọdé akẹ́kọ̀ọ́ gbọ́ àwọn ọmọdé gbọ́ àbúrámọ́rí gbogbo akẹ́ ìmọ̀ àdúrà yìí. Èlé àti ilé ìbọn. Ó ní ọmọ ọmọdé pé títí káàní president tó wá tó wá tẹ̀lé ní àwọn ọmọ ẹgbẹ́ mo ti kírun ó fẹ́ kírun nínú àwọn ẹgbẹ́ ti kírun nígbà tó wá fọ́ gbé lẹ́kìlì àmẹ́. Wọ́n á pọ̀ báwọn báwọn báwọn tí ó lọ́kọ̀ọ́ náà ọmọ wa àti obìnrin wa àjọkùn wọn àjọkájọ pé yóò nígbà míì a ṣe ìtọ́jú kan ní mọ́gbẹ́kọ̀ wọn bẹ̀rẹ̀ nǹkan tó bá ọlọ́kọ̀ jẹ́ ni nǹkan tó bá pàdé bẹ́ẹ̀ tó bá bá àwọn ọlọ́kọ̀ jẹ́ ju abúlé àtúkọ̀ ìtara fún níbẹ̀ lọ. àwọn ẹlẹ́wù àwọn ọmọ wa pẹ̀lú kéwù wọn àti iye wọn àwọn ìṣe ní lẹ́bù ìyá àwọn àti ìṣe wúlọ ọmọ tèmi lápò ìdíwèrè sí òun ni kọ́kọ́ rí òun wá fi wọ́n gbé yìí nà iṣẹ́ ti tó wọ́ wa o. ó ti tẹ̀lé wo wàá kì í àbí ẹ̀yẹ sílíkọ̀n ó ti fi jáàmù ó wá fẹ́ yunifásitì ó wá wà ní táálífù ìdáyé táálífù ìdáyé láti junior secondary school jẹ́sírì kò sí jẹ́ lọ́gbọ̀n ní. àwọn ọmọ gbọ́dọ̀ tó ń tẹ́wàá láti ọmọ wa tó bá ti wọ sánà ìgbà yìí ló bọ̀. àmọ́ wò ní bẹ̀tí tí a gbé pọ́ìsì ìgbà yìí olùkùsí ọ̀fẹ́ láti rẹ̀. bẹ̀tí ìwọlé padà sáńdé padà lọ́wọ́ sí iná ọ̀gbọ́ ìtọ́lọ́mù tọ́kọ̀ èyí ìjáàbù tọ́lọ́mù yìí gbàgbé ẹ̀ lọ́mù tó tọ́kọ̀dá ọ̀nà kéwu. Gbọ́dọ̀ fún wa ti wà nígbà yọ dáadáa mọ̀ bẹ̀rẹ̀ yín nínú pé àwọn tó ń ẹlẹ́yìn náà dáadáa tèmi nù àwọn ìgbọ́n bàbá tó di àwọn tó wà nínú wọn fẹ́ tó tọ́ bí jáde èyí wọn fi wọn bó di ọ̀pọ̀lọpọ̀ ọmọ wa àwọn ọmọ wa tó wà nílé kéwú sáàmùsùn ìdájú wọn máa dé tó fi máa lọ sí iṣẹ́ sí àwọn tó sì wà ní sáwọn wà ní sáwọn ìdáyì àwọn méjì náà wà sáwọn ìdáyì ọmọ rúkú àti sọ̀fíà àdìmítẹ̀ ló dára dúró ẹ́ hekmana ìmọ̀ àti àwọn tẹ̀wọ̀ wọ́n ni àwọn tẹ̀wọ̀ tánà wù aláwọ̀ tó tẹ̀wọ̀ àmì tàbí pẹ́sẹ̀ sí mọ̀tọ̀ ní tó dá wọn dúró àdìmítẹ̀ ọlọ́pẹ̀wọ̀ ìgbìyànjú ráàdì nìkan ni tọ́nà tẹ̀wọ̀ nìkan wọ̀n ní tánà wù ọ́ gbígbé onígbà mójútó pọ́pẹ́mù lánlá gidi ní o àwa rí àárín jù ní pé àrí àárín pé tí ó pé àwọn ọmọ yìí wọ́n máa ti dé ọgbẹ́ sáyẹ́ǹtì ti báyìí àmì wọ́n máa ti dé ẹ̀ẹ́dẹ́gbẹ̀ ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ sírì ẹ̀ṣẹ̀ ti dé sírì ló ti wà ní ẹ̀ṣẹ̀ sírì lẹ́kẹ̀ẹ́ náà àwọn afẹ́ aplanẹ̀ pé àdúgbò pé àtúbọ̀ọ̀kì kó wà ní ẹsẹ̀ sù ìyẹn kó wà lọ́wọ́ sí ní ilé kéwú títí ilé ìwé sílẹ̀ jù ọdún kan ní tó pẹ́ẹ́sì lè ní sùúrù tó bá lè ní dìgírì tó bá lè ní fáínẹ́lì nínú kéwú tó bá gbogbo kọ́ọ̀tù tí a fẹ́ kó ṣe yóò rọrùn fún láti ilé kọ́ọ̀tù kéwú náà bàbá bẹ́ẹ̀ ṣe kọ́ọ̀tù kéwú tó lè ṣe àǹdẹ́ yóò ti fi lọ ń bà ní àti mọ tàwọn tíra àti mọ ju àwọn alcohol náà àwọn afáfá àti ìgbésí àlùkò báyìí àdúgbò tó ń fi alùpọ̀ tù gbogbo àwọn táwọn àwọn alùpọ̀ àwọn afáfá lábá nìsí ẹlẹ́mọ jẹ́ ìwọ̀n tù ìfẹ́ mi ìlú alákòjú nìsí lẹ́nu lọ́rọ̀ ju ti gbẹ́gbẹ́ àwárí àwọn èdè hmm. wọ́n tún àwọn èdè rẹ̀ táwọn òbí mọ́tò ìyá wọn lọ́kà ní kí wọ́n mẹ́jọ́ tí wọ́n rọ́ ìyá ìdílé ọmọ ìyá wọn lọ́wọ́ ẹlòmínà òun lè ká lẹ́yìn gbà kọ́ pẹ̀lú lẹ́yìn o pẹ̀lú jẹ́nu lẹ́kọ̀ọ́ ọlọ́run sàmànà wa ẹni ká gbìyànjú àwọn ń ṣègbè ń gbà lè fìdí a ń ṣègbè ń bá lè ṣe àkókò bọ̀tù wa náà ẹni ká gbìyànjú ẹni ká máa wọn àmọ́ wa ọ̀rọ̀ wọn sọ pé àwọn bíbí ẹ̀rú wọ́n ń bẹ̀rù tí wọ́n ti ń ẹ̀rú pé àwọn ẹni tẹ́tí àǹfààní àwọn ẹni tẹ́tí àǹfààní ẹni tẹ́tí àwọn ẹni tẹ́tí àǹfààní ẹni tẹ́tí àwọn ẹni tẹ́tí àǹfààní àwọn ẹgbẹ́ eh, eh, tó wọlé tó wù ẹ wá sí àwọn ọmọ agbolé jẹ́mbọ́lé tó wù owó ní tó wù súnà ni wọn ajabẹ́ gbẹ́gbẹ́ ti dúdú à ìwé láti ẹ̀ẹ́dẹ́ ìwé gbẹ́gbẹ́ ti dúdú à láéláé tó wù náà ni so jihadu fikiri wal afri jihadu tá ń jà lọ́wọ́ báyìí jihadu kí ni làákàyè ni àti kí ni àbílẹ̀bà lè gbé lábára tànà ọlọ́ ẹ̀là ìlàjì olóyìn pẹ̀lú bí a bá sọ ní àná a bọ́ sí àyà tí ó tẹ̀lé ọlọ́ni àyà tí rẹ̀ ètò fàárí mẹ́rin yẹ́ṣà ṣàfà àtàrí àtàrà alẹ́ta أعوذ بالله من الشيطان الرجيم الله الرحمن الرحيم من يشفع شفاعة حسنة يكن له نصيب منها ومن يشفع شفاعة يكن له ذكر منها وكان الله lọ́nà gẹ́gẹ́ bí wọn. Gẹ́gẹ́ bí ọ̀tá ń bá bọ̀ ọ̀rọ̀ pa jihad. Ọlọ́run tó fún àníbà Muhammad, ó ní máa ń yẹ ṣà ṣàfà àtàn àtànà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل هي اشفع شفاعة حسنة يقول له ومن يشفع شفاعة سيئة يقول له وكان الله على كل شيء مقيتا وكان الله على كل شيء مقيتا Ọlọ́run bá ń tẹ̀síwájú, ó ní mẹ́yẹ́ ṣáà. يشفع شفاعة أي من يسعى gbogbo ẹni tí oná bá ń lọ tọ́ọ̀tún ń lọ tó sì jẹ́ pé gbogbo ń lọ bíbọ̀ rẹ̀ lórí bí ìdàgbà tó pè dáadáa gbèsè máa kà láwọn gbèsè máa kàwọn èèyàn ní ìṣèjìnlẹ́jú rẹ̀. Ọlọ́run rẹ̀ sọ bàtà, ọlọ́run bá ní òun náà nípin tó gbà ń bẹ̀rẹ̀. Ọkọ̀ bá ń gbìyànjú lórí dáadáa, kọ́ ń gbìyànjú lórí dáadáa, ọlọ́run ní ìwọ̀ gbẹ̀gbẹ̀mọ́ ààrẹ, ọkùnrin bẹ́ẹ̀ nínú dáadáa náà lọ sí gbà. ẹni bá tọ́ka àwọn èèyàn tó tẹ̀gbìyànjú lórí ìmọ̀nà àwọn èèyàn márùn-ún nímà márùn-ún ìmọ̀nà lọ́gbìyànjú irú dáadáa táwọn bá ń rí ẹ̀sán táwọn bá ń rí nínú ìgbìyànjú tí wọ́n ṣe yẹn tó pọ̀ lọ rẹ̀ wọ́n lọ bá wọ́n ìyẹ́sẹ̀ lílọ bíbọ̀ rẹ àwọn ọ̀wà tó ń wù bí dáadáa bí ṣe ń kan àwọn èèyàn bí dáadáa bí ṣe ń bá ìyàmọ̀ bí lọ síwájú bí ń bá ìyàmọ̀ lọ ń gbìyànjú ọdún ni wọ́n ló ti ń bẹ́ẹ̀ òun ọ̀pọ̀ ládá bẹ́ẹ̀. ومن يشفع عتبا عتبا

أي أن أهل الدنيا وأن محمد سلم سنة سنة حسنة فله أجرها وأجر من عمل بها ومسنة سنة تجها فله أجرها أن أجرها وأجر من عمل منها أنا لا أنا لا لا نتكلم طويلة أنا أفضل لا دا طول أنا دا دا نتكلم àwọn tí wọ́n ń tẹ̀lé lánà ẹ̀yẹ ìṣẹ́ tó wọ́n lọ lákalẹ̀ lẹ́yìn rẹ̀ wọ́n làkọ̀ ọkọ̀ mọ́ ti láyé má tó bá ń ṣe nǹkan yẹn wọ́n mọ̀ nípínlẹ̀ ọ̀hún ẹ̀ṣẹ̀ pé kálukú apáwọn bá fi kalẹ̀ tó tọ́ bá kú ọwọ́ jẹ́lẹ̀ àti tọ́ bá kú dá nìkan ló kù bẹ́ẹ̀ tọ́ tó kú ẹnì kan sọ ń dé oníyìn ní wọ́n làkọ̀ ìgbìmọ̀ sọ̀rọ̀ nǹkan báyìí náà ẹ̀ ń kó àwọn àbáyé nípa rí ìlà ń sọ pa bíbí àkànní ìyẹn láti bíbí wọ́n wá dákọ̀ àfáàyẹ pé àfáàyẹ ló mú ọ Ìlọrin ní bíbíà táwọn ẹbí ní ẹni máa ń lànà kankanlẹ̀ tó jọ́nà burúkú yóò gba ẹ̀ṣẹ̀ ó mú lànà yẹn wá. ṣẹ́ka àwọn ẹni tó wá ń sọ ìlànà yẹn àwọn ẹni ló mọ̀ wá bẹ̀tẹ̀ irú ẹ̀ṣẹ̀ káàkiri lágbàá ó dìkú òkú ńlá ni ní kálukú wa ká mọ́rún láti kalẹ̀ láyé ká tó kátókò láyé ayé ibi tá a ti kẹta àlèkè àmà ni mùsùlá mùsùlá tó akụkọ ní tá kéré àlèkè àmà láyé bẹ nínú ayé nínú sàárè lónìí èèyàn ìdí kọ̀tínú wọ́n dáadáa tó ti kalẹ̀ kalẹ̀ yìí sì bó ti wà yìí ẹnìkan ló ìtàkùn ìfọ̀rọ̀ nù káàmọ̀ ìtàkùn mẹ́wọ́ wá sí ẹnì kan ló kọ́ mọ́sálásì láti kí sáná ti tàbí lọ́dún kọ́ mọ́sálásì kalẹ̀. ìyálẹ̀ nìyẹn bẹ láyé o but ọjọ́ àfẹ́ nìyẹn ti kú ìyá rẹ̀ ló kọ fún ìyá yẹn ti kú. àwọn tó wá kọ́ mọ́sálásì yìí ẹni kẹ́lẹ́ ó tún kó lọ sí bàbá rẹ̀ ó kọ́ mọ́sálásì fún ìyá rẹ̀ ìyá rẹ̀ ní yẹ ó tún wá kọ́ fún bàbá rẹ̀ náà àwọn tábà kọ́ láti yẹn ó ní mọ́sáàtì dákọ́ fún bàbá rẹ̀ tóbi gan tí mo wá ń gbọ̀n ó mọ̀ ìgbàlódé wá tí mo wá sọ fún bàbá rẹ̀ ó wáyé tó bí mo wá sí ìṣe rí bí mo sọ fún bàbá rẹ̀ náà bó ṣe dé náà nìyẹn ó ní wọ́n àgbàlá náà ọlọ́run ló mọ sí lábẹ́ ẹnì kan áwọ̀ sáwájú wọn kà ń bọ́ lọ́wọ́ ọba. bá a ṣe ń kírun ní àyè gbogbo orúkọ kan àgbàlá dá mẹ́ẹ̀. jùmọ̀ àgbàlá dá mẹ́ẹ̀. àwọn tó wá kọ́ mọ́sálásí ìgbẹ̀gbẹ̀ rí ìgbà máa kọ́ fún yẹn gbé ládàṣẹ́ ní tọ́wọ́ àgbà lórí ìmọ̀ àgbà ń parí ìlú yìí. اشتعتك حسنا حسنة يقول له وكذا ọmọ sí ó wá kọ́ mọ́ jẹ́gbẹ̀ rẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ láti ìfọ́lọ́ ti àti ilẹ̀ wọ́n á fọ́ mọ́ pé nínú tí bọ́lá yìí ṣe àtàbájẹ́ mùsùlùmí láyé dára mọ́ta ń ṣe ní ojú ẹ̀ká ti láyé ká tó kú òmù ibi tó gbọ́n bá sì ń sí àìtó dáa ni ní àyè tó dáa kí ọ̀nà tó parí lẹ́ẹ̀kejì fọ́n láti kalẹ̀. nítorí pé gbogbo tá ń jẹ yìí yóò tán èyí tó fẹ́ kúrò bó bá kọ́ kalẹ̀ ẹnì yẹn ń bẹ láyé lónìí ó ní ìbájẹ́ àwọn afáà túnú tó máa ti wà sílẹ̀ ó sì tọ́ ìfáwọn yẹn ń bẹ̀. kọ́ńdà bó bá kò láyé tí ò bá ránfààní ìtọ́nù yẹn mọ́ mọ́tàbí mọ́sáàsì súnmọ̀ ló ti máa bẹ́ lọ inṣàlá lè tẹ̀lé lágbàtà máa ń gbà ń bẹ̀ yẹn tó bá pò ní ayé lónìí yóò tún máa lọ bá mu sàárè ẹnu ní èyí pò láyé lágbàtà ń gbà jù wá lọ. ọlọ́run pàṣẹ ìdúrà ní o kẹ́ ẹ mọ ibi tẹ́ ẹ na orí sí. Ẹ wọ́n bá ń sọ́dọ̀ káàkiri lónìí. Àwọn ọmọdé ìgbàgbà àwọn olóògbé wọ́n jẹ́lẹ̀ tó ń fún náà wọ́n ní bùkátà sáwọn èèyàn lónìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ kan wà jẹ́ pé wọ̀lá nílẹ̀ àbí ìmú òtẹ́ lórí tó wútan. Mọ́pọ̀lọpọ̀ àwọn olóògbé wútan náà. Wọ́n ò lè tó wútan, wọ́n wà lé wọn kúrò. Àwọn òbí wọn náà lágbára ní bá. Àti wọ́n wá rẹ̀ pé inú àwọn abidé yẹn máa ń náwó sí ìgbà. Ilé ẹgbẹ́ ọmọ yìí pẹ̀lú gbọ́lọ́ ìmọ̀sáwó rẹ̀. Irú àwọn ọmọ ìyá àmọ́ ẹlòmíì wà ilé àtẹ́sùn ọlọ́wọ́ bá ṣe kíra pé àtẹ́sùn ìmọ̀gbẹ́gbẹ́ lọ́wọ́ ju dáadáa o ó wà tó lọ bí sọ́nù Yorùbá wa o àtẹ́sùn bọ́lá ti ṣẹ̀dá wọn nínú yẹn àti yóò kó yànjọ sá bọ́lá ti dá yànjọ yóò kó yànjọ. Tí wọ́n dé ọgbà yìí lọ́wọ́ lé kéwọ́n yìí ilé ẹ̀dá ta dá mi ẹ̀dá tó ẹ̀dá ta yẹn máa ń kí lọ́dọ̀ rẹ̀ ni. Tí ò bá rẹ̀ kọ̀ọ̀kọ́ wọ́n gbé ìgbéró rẹ̀ yàrá pẹ́pẹ́ ní ìjẹba ní onígbò ní wọ́n máa oníwà oníwà àtọ́gbà àfẹ́sì máa mú gbòmò rí kọ́lọ̀ ní ọlẹ́ ọlẹ́ ọlẹ́ múra sí ẹ̀rẹ́ sí. Aburú aláwọ̀ tó fẹ́ ọ̀kẹ́ dájọ́ láyé àwọn ọmọ àtọ́dọ̀ rẹ̀ ọ̀gá lọ́jẹ̀ àwọn ará àfìsí Amẹ́ríkà lè kórìíra yìí. Ìṣèkálukú wa tá a bá ti ná owó tó bá ti gbìyànjú tó kọ́lé náà tọ́ níwọ̀n bá tọ́ orí nǹkan tí wọ́n mọ̀ fi jẹ àwọn ọmọ ẹ̀rọ gbọ́gbọ́ ayé tó kọ́ tó mọ̀ ṣá èmi náà fẹ́ kọ́ mọ́sálásí ní òru kọ́ sí wọ́n àwọn afá àtúnà tó wá gbádùn síbẹ̀ kọ́lá kó ṣètò tí wọ́n encourage wọn kí wọ́n dín lẹ́kùn òfin lẹ́kùn ilẹ̀ lọ́pọ̀lọpọ̀ ló máa ti dúró ẹgbẹ́ òfin ẹ̀yọ́ kàtó kò ní ló ti kò ní nígbà tí wàá nìkan tí wọ́n fi bọ́ ìyàwó àti ọmọkùnrin kan náà wá fẹ́ àní Muhammad ó fi àwọn sábà ìláyè ó fi wọ́n léèrè pé ta nínú ilé fẹ́ àwọn tí ó jogun rẹ̀ ju òun dandan ara lọ pé ah, inú àdáwọn lè yẹ fún àdáwọn yẹn ni kò síbẹ̀ ṣe fẹ́ ara èèyàn tó láyé ọ̀rọ̀ bẹ̀ fọ́ ìgbélé àwọn ìdìbò rẹ̀ lọ. àní bí wọ́n ti fi sọ òun o yóò dájọ́ wọn sọ ọmọdé ọmọdé tó ti tó ti jẹ ogún kílógún twenty kílọ̀gbọ̀n èlé ìjọba fi ń jẹjọba lọ. àní bí wọ́n pàṣẹ ìfọ̀sí bẹ́ẹ̀ bá fẹ́ bẹ́ẹ̀ sọ orí owó kọ kíkì tí báńkì yẹn àwọn ènìyàn kò fi ń sowó rẹ o owó àwọn tí gbogbo rẹ ni sọ pípa mi bu àkọ́wọ́ báyìí mọ̀ṣálá ọmọ o wọ́n lè gbé nínú padà ògbé àwọn gbèdégbè yìí náà bí ọjọ́ náà ni ìpínlẹ̀ tí wọ́n ń jẹ́ mílíọ̀nù nínú wọn tó lè gbà tó bá ti wà káàkiri rẹ tó ń bá ń bá wọn lẹ́yìn mílíọ̀nù fifty mílíọ̀nù èyí tó yẹ ìṣẹ̀lẹ̀ kan mọ́nà o ní èdè tó gbèsè ni owó rẹ̀ nǹkan kọ́ mọ́. Àwọn òbí pátítá bẹ́ẹ̀ bá yọ ní ìfẹ́ ọdún yẹ. Tí a fẹ́ gba gbogbo ìfẹ́ rí àmì, wọ́n yọ ti pátítá ni, wọ́n kọ́ àwọn ẹni lọ ẹlẹ́sẹ̀ wọ́n torí ẹ̀ ẹ́ Wọ́n yọ ti pápọ̀, wọ́n á nínú títí ilẹ̀ ìlú ọ̀dọ́ wà níbi. Oṣù lẹ́yìn tó ń láti ní kò tó dàbí kí wọ́n ti kì ọ̀nà mẹ́wàá ló jẹ́ ọ̀nà tí kí ẹ̀nà márùn-ún yẹn tó jẹ́ sí ju márùn-ún tẹ́wà bí ẹ̀kọ́ tó bá tẹ́wà bí ọjọ́ ọ̀pọ̀ rẹ̀ tó bẹ̀rẹ̀ ẹ̀ẹ́dọ́ ní o tó mú pé mọ̀ṣàlá alẹ́bí ní ti o tàbí gbogbo ẹni o gbogbo ọ̀wọ́ àmọ́ ń fẹ́ kí wẹ́ẹ̀tì wa ẹgbẹ́ gbẹ̀mí ká máa wákàtí wa màṣàlá ẹ̀ẹ́dínà tí wọ́n gbẹ̀mí wákàtí ni tó ń gbẹ̀dọ̀ sí màṣàlá kó máa pọ̀ sí náà ní kí lókun lè ṣe náà ẹ̀ṣẹ̀ bí mẹ́ẹ̀sì yìí tábà ṣe ìdánilẹ́sàlẹ̀ rí ó tún ṣe à ní ìwọ̀ ní haramu ni kì í ṣe haramu kọ ló lọ àmọ́ máa yanjú àwọn tí ó jẹ́gbìn wọ́n <laughs> eh, eh, mi lọ́dún ìyá yìí ok wọ́n mi lọ́dún ìyá yìí wọ́n lọ́dún ìyá yìí alẹ́ mi ní wọ́n ti jẹ nínú owó rẹ àti tẹ́tí méjàde èyí tẹ́tí méjàde òun ni tiẹ̀ ẹ̀dá bọ̀dọ̀ lọ ọlẹ́ ní kí àwọn ọmọ yóò ṣe lẹ́yìn rẹ̀ àbákawọ́ àbáyẹn ní owó àwọn ọmọ ọmọ ọmọ ìtẹ́lẹ̀ gbọ́kúnlẹ̀ yìí wọ́n ń kọ bàbá alájì ìṣe ẹ̀kọ́ mọ́sálásì èlé wọn kọ <laughs> ẹ̀rọ wọn kọ wọ́n báyìí ẹ̀rọ gbọ́dọ̀ àwọn kọ àwọn kọ àbáyíwá kú àbáyíwá àwọn ọmọ tó wọ́n jẹ́ arábìnrin ọmọ ìwọ̀n bá yẹn gbọ́n pé ẹjẹ́ kọ́nà sí bàbá wa wọ́n tó lè fọ́jà àwọn afáàsì náà lọ pé àwọn ló dá wọn làwọn kọ̀ kọ́ làwọn bẹ̀wọ̀ òjú ẹ̀ àwọn àtàkùn bá ti díẹ̀ díẹ̀ wọ́n ní ìlú àwọn dá táwọn ti pẹ̀lẹ́ yìí nínú àwọn fi kọ́ mọ́sáàsì àdúgbò wọn sọ alákọ̀ọ́kọ́ wọn pọ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀jì wọn pẹ̀ wọ́n lé ẹ̀kú tánù ìdáná àwọn akàtàn àwọn bí ẹgbẹ̀rẹ̀ ọmọ ìsànà ẹgbẹ́ àpàlàmọ́ ẹ̀sẹ̀ ọba pàlọ́wà àlà tí ó gẹ́gẹ́ nìyẹn ẹjẹ́ ká bí ìjọba ọlọ́run sànà wa ó mọ ní aláti ṣe àmọ́ ti wá gẹ́gẹ́ nu àwọn la ní àwọn la ní láfíríkà ní àyè ọlọ́run pa ọmọ ọlọ́run àmọ́ sí ó dàwọn àfa ẹlòmí ò ní ní ní ní ní kò ní oúnjẹ́gbẹ́ ò ní jẹ́lẹ̀bẹ̀ ẹ ti wọn àfa àtàwọn ẹnìkan sọ lónìí wọ́n tún rìpọ́tù gbọ́n wọ́n ní bìbí nígbà tí wọ́n nílé pé kò sí àwọn àwọn àfáàní fẹ́ lọ àwọn àfáàní fẹ́ dáwọn ọ̀rọ̀ àwọn ẹni gbà pé ìdí àfáàní rẹ̀ sí bí ó bá ti àgbà àfáàní wa wọ́n nílé pé àwọn nílé pé wọ́n yìí wọ́n ti láwọn kan tẹ́ pé every month àwọn tó kan wà wọ́n jẹ́ ọmọ ọmọ ó ní nọ́mbà ìfọlárí inú ilé ìfún ṣéèkì nígbà táwọn bá kú náà ní ọmọ sára ìgbọ́n bẹ̀rẹ̀ ẹ kàn án gbà fún wọn ṣiṣẹ́ bẹ̀rẹ̀ tí wọ́n wọ́n jẹun ó máa máa jẹun láàrin ọ̀sẹ̀ tí náà mo bá sọ̀kọ̀. láti ṣe kájọ gbìyànjú nípa àṣewájú apá mọ́ṣáláṣí àwọn adáran kọ́ máa dàbí àwọn sọ́ọ̀bà tó yẹ dáadáa alòdì fún ìgbòjú lókè kànga náà dáwọn sílẹ̀jì kan àwọn sílẹ̀jì kan bẹ̀rẹ̀ sí àwọn òmìnir nígbè lẹ́gbẹ̀rẹ̀ ní ẹgbẹ́ kan fún un lẹ́gbẹ̀rẹ̀ tó láfíà wọn lábẹ́ tó lè yàrá ìfọwọ́ àti ẹgbẹ́ sílẹ̀ gbàgbé àwọn tí a lọ́dọ̀ kàrẹ̀ nítorí wọn gbọ́dọ̀ àwọn àbìkan nítorí wọ́n ti fọ́ òkú òbí sàámu. bùdá wọn tún lè tó lẹ́lẹ̀ tí wọ́n lórí pẹ́ẹ́rù wọn sí wọ́n ti jẹjẹjẹ nù sáré ti wọn mẹ́wàá ẹ̀wọ̀n. lórí pé àwọn wáàtí kan bẹ láwùjọ tí wọ́n yà yìí láàárẹ̀ ni pé fún wa àwọn àpáta ààrẹ ní ṣígbọ́n ará òjò wáyé sábà ń ṣe ní oṣù tí ìyá tí jẹ́ mọ̀ sí ìlú ìdìbò àwọn àfá ò ṣe wá àti wá fún àwọn olówó wọn nípa àwọn olówó àmì àwọn onífẹ́ yín olówó ní ti ní ó débi pé yóò ṣe wá kù tó mọ̀ ṣe àǹfààní fáwọn mùsùlùmí àdúgbò wọn ìdókòwò tẹ́lẹ̀ ní owó tó ní owó tó ní ní mọ́sáàtì kan bẹ ní tóbi wákùn ní olùmọ̀dúrásà mẹ́rin wákùn ní èyíbó ló kọ́ èyíbó tó ń jáde láwọn ọmọdé mi wọ́n ti ń bọ́ wọ́n ti ń jábọ̀ lọ́wọ́ pù àwọn tó ń wọ mọ̀dínà wọ́n láwọn ọ̀sẹ̀ kan bẹ́ẹ̀ mọ̀dínà lónìí àwọn ọ̀sẹ̀ nìyẹn wà wọ́n ti tóbi tó wọ́n yẹ pẹ̀lú tóbi jù mọ̀dínà ní Jamia ní ìfẹ́ sí wọ́n wákùn ní owó tó máa ń gbà nínú hostel yẹn àwọn okó kan ti wà tẹ́tẹ́ okó ni wọ́n ẹ̀ máa lọ rẹ́jísà ni àwọn okó wọ́n fi máa gba sáláyì. wọ́n wà lórí stage kan wọ́n bá gba oṣù wọ́n máa ń rọ́ bẹ̀rẹ̀ ní sọ́mọ́ tẹ̀ra wọn ọ̀nà ẹ gbé sáwọn bẹ̀rẹ̀ láti àwọn ẹgbẹ́ wọn ti kalẹ̀ àwọn onímọ̀ ti tú wọ́n ti tú ìwákùn ẹ̀jẹ̀ wa yẹn lọ sí táwọn fáwọn okó lọ àwọn onímọ̀ ti kalẹ̀ àwọn ti ń jẹ́ ti wá tán o annabi muhammad ẹni ìdàmẹ́ta ibn adam àwọn àti ìyàwó afọ́fún kàfún wa dá ẹmà ní ẹ̀rọ wa ti kú nǹkọ́tọ̀ ányọ́bú àmọ́ni ìdí ìrànṣẹ́ èyí sí agbára mẹ́ta tí wáyà yìí bọ́tọ̀ wá ti kú irú ìgbésí ìyà ní ìgbésí ọ̀nà ìrú táǹkì àníní sí mọ́ àyẹ̀tàǹdà àníní àwọn tààrà ní àkọ́kọ́ táǹfà mi nà pé ẹgbà ẹgbà ẹgbà àníní sí mọ́ mọ́ pé two thousand náà ni ládàrẹ́ dé ìdúgbò náà mọ́. àlejò àdéhùn ní ọdún ìfẹ́ làásì. àmọ́ ìjọ mẹ́ta tó ń gbé tí ẹ ẹgbẹ́ aládá lórí nǹkan o àwọn bá kàn ń ká o ẹ̀ńkọ́lẹ́jì wa lórí ẹ̀ owó ìdílé àwọn ṣẹ́ta ní ṣe káàkiri wọ́n kàn ń ká ni. ìṣòro ìdàlẹ̀ wa náà sáré lè sọ̀rọ̀ àkọsílẹ̀ ìyá rẹ̀ tí wọ́n fi sàárà sàárà tí ó ti dúró járí àlẹ́ká tí ń san ìdára tí wọ́n fi ń kàn tí mo kọjú sí ìgbà ìṣẹ̀lẹ̀ lọ́nà ni. sáàtà tí ní sáàkó jẹ́ ìṣẹ̀lẹ̀ làbí ìgbà ṣe àwọn tó ń ṣe tán fún wa kọ́lọ̀ fún ọ lẹ́sìn rẹ̀ dáadáa. ìtàwọn ní lọ́dún ṣẹlẹ̀ sí bá a ṣe ń jẹ́ bàbá ti sínú báyìí èdè ládàkà gbà lọ́kọ̀ bàwẹ̀ wọn lọ́kọ̀ bí àdúgbò mú ìlú ládà ọ̀rẹ́ lọ́jà wọ́n lọ bá ṣe olóòtọ́ tó jáde sí ọlọ́sà rẹ̀ o àwọn tó kọjá ní àwọn tó kọjá gbé tó dájú dájú gbé tẹ́lẹ̀ ìgbẹ́rún àwọn tó kọjá gbá ní à òun ti ẹ̀ tó dájú láti ọ̀dọ̀ ní kòtò ọmọ dá ládà yẹn lọ òun ní ìjáde òun ní ìjákọ́ ní ìjákọ́ ojúlẹ̀ kalẹ̀ yẹn gbogbo ó ti kú lọ́dẹ̀ tó tó sáré bẹ́ẹ̀ sàrà yẹn lọ náà ilé ẹgbẹ́ ìmọ̀lá ìta àbọ̀ nípa ọkọ̀ ìjárí rẹ̀ tẹ́ni tó má gbàwọ́ ó tó má gbà á ládàá tó mọ́sálásí yìí náà ó gbà tó má wó mọ́sálásí yìí. tó adúgbòdò ọlọ́ọ̀dẹ ilẹ̀ yìí mò ń kó rà èmi náà lówó ilẹ̀ yìí. gbogbo abájá mẹ́ forty forty thousand lówó tá a kó jọ gbilẹ̀ pọfẹsọ akóredé àwọn náà ti yókù fún ẹgbẹ́ ẹgbẹ́ ìdúró ẹ̀ ẹ̀ náríyá nìyẹn tó dájú bí ẹ̀rì fìyàmọ̀ ọba dẹnu sàárè àṣẹ fún ní ọba wọn sọkún bẹ́ẹ̀. ṣé bàbá mọ̀ ni ilé tí mo kọ́ yìí bá mọ̀ ni mo fi lákọ́ lé òun tí ìjọba tó ń rá sí. ìṣọ́ra kan ti di àríyá náírà kan tó yẹ níbẹ̀ bá mọ̀ ní náírà kan ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ìbájú àti ibi tẹ́sí nira o kálukú gbà tiẹ̀. ìyá àwọn sàrà yẹn dá ẹjọ́ àmójúyàn gbé kí wá rán bí ẹ̀ka tó wá ti wá kù nílẹ̀ kí ẹ gbìyànjú tó wá kù yìí ẹni rẹ̀ gùn bí kí ẹ gbẹ́bọ̀ o bẹ́ẹ̀ tó yẹ ìlú wa yìí bọ́ o ọgbẹ́ fún ẹ̀ka tó kú bẹ́ẹ̀ ní ọkọ̀ jẹ fún ọ. àwọn ìpínlẹ̀ bíi pẹ́pẹ́lẹ́ gbẹ́sẹ̀ jù wọn lórí ìkọ̀kọ́ ní ọwọ́ ní káàkiri kókó ó lè gbẹ́sẹ̀ jù wọn bọ̀ tó mú wọn láti bẹ̀. ìyá àdọ́gbọ́n kẹta àwọn ọmọ rẹ̀ lọ́sọ̀mọ́ sí ẹ̀yìn ẹ̀rọ ìgbìyànjú tó jẹ́bẹ̀ òkàlẹ̀ fún ààrẹ. ẹgbẹ́ jẹ́bẹ̀ ìlẹ́tẹ́ ọlọ́mù ìfẹ́kẹ̀kalẹ̀ pé e sọ́ọ̀bù tó ti dáadẹ́ náà sọ́ọ̀bù tó kọ́ sí ìtàlẹ̀ yìí náà ni ẹ sọ́ọ̀bù yìí owó tó bá ti rí bẹ́ẹ̀ mo ní kan fi fìnáǹsì bọ́ọ̀lù yìí ọjọ́ tẹ bẹ́ẹ̀ fi fi fi fi yẹ̀sì náà ìfi fi fi yẹ̀sì náà ààrẹ ni wá. ó fi dáadáa tó ọjà fún fífi ilẹ̀ èyí náà ló wà láyé tó bá yára títí rẹ̀ sínú wa kọ́tọ́lọ́ ọkọ̀ lágbára kalẹ̀ akọ́kọ́dún ẹ̀dógún ọ̀sì kúrò wọn títí rẹ̀ àwọn ẹni ìyẹn lọ́sọ̀tọ̀ ọ̀sọ̀ lága tàbí tàbí rẹ̀ ẹni tí ó gbà lága títí rẹ̀ láyé yóò dé ètò ìdára wá jẹ́ rẹ̀ gan-an bẹ́ẹ̀ ìsìn náà tẹ̀kọ́ lákọ̀ mà ẹlòmí ọ̀la wà ní sàárè wákì tó ti kalẹ̀ ẹni lọ́ọ́ ẹgbẹ́ mẹ́jọ ìgbàlágbà ọ̀lẹ́ ìlé tẹ́ ìkún rẹ̀ lọ́dún ní wọ́n lé ọ̀lẹ́ ìlé wọ́n lè ṣe níbẹ̀. àwọn àti sí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfà tí mo ti fáwọn olówó lè lóyìí ó ní yá ti ń jẹ́ àríkà lónìí. wọ́n sponsor àwọn èèyàn ní kéwú àwọn tẹ́yà àfihàn ní àfihàn lónìí kí wọ́n ráwọn èèyàn lè wú bí ọ̀dọ̀ tó ń fẹ́ ní ojú ní sàǹfààní wá fún mi. ìwọ́n tó wà ní kọ́kọ́ lé méjì àbí mẹ́ta ìrẹ̀yẹ́ra yàrá tó ti yẹ́ kakọ́ tó ní Wọ́n náà tọ́ sí rẹ́ǹtì náà sọ fún àdíjọ́ ń bẹ́ kọjá ọ̀tàrẹ ààrẹ rẹ̀ jáde ní ọ̀rọ̀ wọn tó bọ́lá náà fàbáwà ní wọ́n ti ní ìtọ́ sí yàrá bá kú ayé wà mọ́ a mo ní yàrá méjì nínú kiri mi ọwọ́ méjèèjì ọmọ gba àkáǹtì rẹ̀ àkáǹtì náà lówó mi kó fẹ́ wọ́n bẹ́ẹ̀ ni yẹn ọkàn tó máa fi dé náà ni tó máa pe báyìí ìjọba ń bẹ́ẹ̀ lọ́wọ́ àdúgbò ìjọba ń bẹ́ẹ̀ sílẹ̀ ni ẹ máa fi ó tó máa rí yẹn ẹ máa fi fìnáǹsì bọ́ọ̀ mi bá a bá ti kó bẹ́ẹ̀ tó gbé nǹkan ló lé tó bá a bá ti kó bẹ́ẹ̀ ọlọ́mọ bá a tó dàgbà yìí àwọn ọmọ tó wà lẹ́yìn wa a tó ń pa wọn ní ohun títọ́ àti ilẹ̀ mọ́sálásí ilé inú bẹ̀rẹ̀ tí wàá kú kan tá èdè onífúnni tó fún náírà èmi lè tó láì fún wọn bẹ́ẹ̀ ni àyè àtẹ̀kọ̀ ọ̀pọ̀lọpọ̀ fún mọ́tà nílẹ̀ wà kan torí inú ha madrasa ti mùsùlùmí èyí tá a rí bẹ́ẹ̀ àníyàn àti gbé kalẹ̀ àtẹnufí tó dá ọmọ òwúta ni wọ́n kú lóo ká àdínà kọ yàrá kan máa dáwọ́ rẹ̀ kálẹ̀ yàrá akẹ́kọ̀ọ́ kan máa rí kẹ́lẹ́ máa dáwọ́ máa fọ́ ti o fọ́ọ̀dù ọmọ ìgbé àwọn ọmọ ọmọ ìgbé ti rí yàrá wọ́n fi ní wọn rí ọmọ sọ́ọ̀rẹ́ bàbá ti níbi bọ̀ tẹ́tí ká jìnà díẹ̀ kẹ́lẹ́ àwọn fúnni já kiri wọ́n ní bí dáwọ́ wọ́n ní bí omi ẹni fún ọmọ àwọn ọmọ ìgbé ta ni wọ́n mú ọwọ́ abẹ́bẹ́ rẹ̀ tí wọ́n ọwọ́ àti oníṣẹ́ gbọ̀n olóògbò nínú fún yẹn ṣe ìtàn láyé ó ṣe ìtàn bọ́ọ̀ àwọn bọ́ọ̀ tó fi láti tó ti káàkiri àwọn àdúgbò àwọn àdúgbò ń bá mi nígbà tí múná lọ nígbà tí múná lọ láàrin ọ̀sẹ̀ kan múná ẹ̀gbẹ́ náà ló ti fi gbogbo àdúgbò wa bẹ̀ ní ọlọ́wà sàlọ́kà tó mi náà ṣe bọ́ọ̀ ṣé wà tó ní túmọ̀ ṣé síbẹ̀ ṣé síbẹ̀ yẹn

Ìta bá ń ṣe àwọn nǹkan ẹ̀yẹ, àwọn tí wọ́n bá jẹ́ aláìní Mùsùlùmí, òun bá jẹ́ fi náà ti ẹgbẹ́ àgbẹ̀ta àlọ́ta yìí. Táwọn náà bá ń ṣe díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀, àwọn àwùjọ tí wọ́n ayé wọn wá díẹ̀ àwùjọ tí wọ́n wá díẹ̀ ṣe ṣàràtú. Mà ń yẹ́sà ṣàfáà àbàlẹ̀. Ìyẹ̀kùn ìrìnàwó ọ̀nà tí Náà, kí wọ́n kọ́kọ́ jẹ́ àríyá, àwọn tàwa jẹ́ káríkà inú ọlọ́mọ bàjẹ́. Ìsìláàmù bẹ̀rẹ̀ lọ́mọdé. Ìyàwó tó wọ́n bẹ̀rẹ̀ ẹ̀rọ fi fẹ́sì, tẹ́ ẹni tí olówó lè ní ọlọ́run ní ọ̀rẹ́ ẹ̀fútani. Fútálíkà máa, kẹ́kọ̀ọ́ lè ṣe ẹni tí ìṣèlú ti pọ̀. Ọ̀rẹ́ mi ní sọlá ti ń dà, ẹni mi ẹgbẹ́ ńlá, ẹni mi ò ẹni ní ìgbàlá tó bẹ́ra lẹ̀ rí orí ìrànlẹ̀ kò lọ́la rẹ̀ nípa káwà ìpínlẹ̀ èkó tó rí òkú ẹjẹun yà lọ́wọ́ rẹ̀ wọ́n ní òṣèlú láàrẹ̀ nínú lágbé wọ́n ní ń bẹ́rẹ̀ láti máa ní ọ̀gá ní ilẹ̀ àti bọ́lọ̀ ọ̀nà nínú tó di àríyá ìdàkọ́nà bí kàkọ́sọ́ lọ́wọ́ táwọn ló máa ṣe àǹfààní pẹ̀lú ìmọ̀ yẹn kọ́kọ́ àgbàlagbà ní káwọn bí tẹnu ọ̀la táwọn àwọn ló máa ṣe àǹfààní níbi ìmọ̀ yẹn wọ́n àtẹ̀dá sí lálẹ́ mọ́ ẹwọ àwọn ẹwọ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ẹ̀mí mẹ́rin tó ṣùnà lọ́wọ́ tààlà ẹwọ ìgbà mọ́ mẹ́rin tó wà láyé ẹwọ mẹ́rin kọ́ tó yàrá tó máa tọ́ lọ́mọ́ àlùmọ́ àtọ̀ gbogbo tó bá ti ń ta mọ́ àwọn tó ń kọ́yàn náà àwọn ìmọ̀ kọ́yàn mọ́ àkọ́kọ́ àjọba kan sí ìdílé olóògùn nìkan rẹ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù àwọn ìsàkọ́ ìdí ẹ̀sìn tó jẹ́ ìdí máa jẹun àwọn olóògùn ni àwọn tó wà lọ́wọ́ lọ́wọ́ pé ní àtàwọn lè parẹ́ wọ́n ti wọnú tálẹ́tì àwọn olóògùn jẹ wọ́n jẹun wọ́n jẹ lọ́wọ́ àwọn tá à ń bẹ láyé lónìí náà bẹ́ẹ̀ ni wọ́n bá gba ọlọ́run ti lọ́fara náà o nàbáwọn ń ṣe ẹran kan yẹn ní o kọsílà tó ní owó báwọn bá kọsílà lónìí láti lọ́ọ̀tì ẹ̀ Èmi àwọn ọmọ mi ò sọ. Ẹlòmí ò kálíbà ọ̀rẹ́ nígbà tó ń tilẹ̀ kíra. Ẹlòmí bẹ́ẹ̀ ti gbajúmọ̀ ni, kò kọ́ orin sọ náà. Lẹ́yìn tí a ti gbọ́dọ̀ nípa máa bá pé àwọn òṣè kan lo ẹgbẹ́ bí ọba ilé ńlá náà ni o. Tẹ́tẹ́ tó bá wú jẹ́ ìmọ̀ tẹ̀lé, àwọn òṣè kan lo àdìsí mọ̀ láyé. Tọ́mọ̀ lu àdìsí mọ̀, tọ́mọ̀ ti lu Kùránì. Ilé kejì ní kíni? Àlùmọ́ aṣọ, ọlọ́fẹ́ bá ti lámọ̀ jẹ́ ni, ọwọ́ eré ìjábọ̀ fún mi ìmọ̀ ogun ẹ̀mẹ́kọ́ lórí náà. Iṣẹ́ tí ògbé ń kọ́ ọ̀rọ̀ ní àwọn ọmọ ìsàfà nílẹ̀. Ọ̀nà tó bá gbé dání, tó bá jẹ́ mẹkáníkì láti gbé. Kọ́ọ̀rọ̀ ní ọlọ́kọ̀ọ́, ẹ̀kọ́ láti máa rọ̀ bí sẹ́ṣe, ó wá pẹ́ lọ fún òṣè máa jẹ aráàmù tó ń pọ̀ lọ́pọ̀ ọ̀rọ̀ tó ń tẹ́lẹ̀ mí, ó tó ń kọ́ ọmọ bó ti máa jẹ aráàmù. Bẹ́ẹ̀ ni fún ọ̀dàlẹ́ ti o. Abálára kan, ọ̀rọ̀ náà nílò rà, 2000, ó sì gba 5000 mọ́ra ní oṣù ẹlẹ́kẹta òun ni ọkọ̀ tó ti gbé àti ẹni ó ló jẹ́ sí òun wa nínú tí wọ́n bá ẹnu tàrí bọ́dá mo wá lábẹ́ yìí kí ló tàbí ọwá lè ṣe nígbàdí lọ́wọ́ bẹ́ẹ̀ sí àwọn nǹkan tó máa jẹ ó ti wà nù tàrí ó ti máa jẹ lọ ẹ̀kọ́ ọkùnrin jẹ́ ọmọ ọmọ gidi jẹ́rẹ̀ mọ́jẹ̀ sọ bọ́bá yẹ́ pé ọmọ gidi lónìí ilé tí wọ́n á lè fún ọlọ́pàá ẹ̀rẹ́ ti àwọn ń pẹ̀lú náà ní ilé ní kẹfẹ́ kéde pé kò sí bọ́ ọba gbọ́mọ lọ́lẹ́ kéwù mí ní tí wọ́n dé bọ́lá ní tí wọ́n dé bọ́mọ sàrí ọ̀dá o ẹgbẹ́ lọ́kọ́ sílé kéwù o nígbà tí wọ́n fara ń gbé èèyàn ní ti àmọ́ ní àmọ́ ní ọmọ ń pè àwọn ìgbàgbọ́ àmọ́ ní ti àwọn ìgbàgbọ́ lágbáyé mọ́ ọlọ́run sàmọ́ná wa ọmọ ọmọ déédéé kò dàrú ẹ lọ́gbọ́n ìlànà nígbà lẹ́nu ń tí mo ti ẹgbẹ́ ẹni sáré ìwọ olóògbé tó ti àwọn olóògbé tó ti gbà fún rẹ fún rẹ ọ̀ mọ́ ọmọ tó fún òbí rẹ̀ Ọ̀pọ̀ ọmọ bí lọ. Nígbàgbà tó rẹ̀ ti sàdúrà fún ààrẹ, ọ̀rẹ́ tẹ́lá fáwọn ọmọ rẹ̀, ẹ̀wà rẹ̀ ti sàdúrà fún ìrìn sọ fún ẹ̀rẹ́ ìgbọ̀wọ̀ burúkú lọ. Ọmọ rẹ̀ lẹ́gbẹ̀rún làwú, èyí ti àdúrà ọdọọdún. Sọ̀rọ̀ tó wá kóbo àdébà Muhammad àwọn sọ̀hábà lórí táwọn dé ní àlébì ni pé kéèyàn kóbo tó lò sí kóbo tó ọwọ́ ní wọ́n ti ń gbẹ̀gbẹ̀ ènìyàn ó lára àwọn nǹkan tó wọ́n fi pa ìyà kó òkun tàrí mi àwọn tó ń kíkalẹ̀ wọ́n ti fi dáhùn fún ọ̀hún ọmọ tó yẹ fún ara rẹ̀ lẹ́bí ló yẹ̀ ń lórí bí wọ́n tàbí àfọ gbogbo ìgbà àmọ́ gbogbo ìdíje àtẹ̀já rẹ ní dẹ́gbẹ́ ọba tí ń ṣàjọ àwọn ará rẹ ṣe lọ́rùn oko bí wọ́n ti bá jẹ́ ohun ìjẹ́ ní ìfipá bẹ́ẹ̀ kà sí ohun àwọn ọmọ mi tí wọ́n ní ọmọ alábàáyé ká ọmọ ohun níjẹ́ mi ọwọ́ ṣe ẹ̀wọ́ ayé ti ṣe kí ọmọ burúkú lẹ́rù ọ̀ nínú àwọn ọlábẹ́ ń sọ̀rọ̀ ọmọ dáadáa nù sòkò sẹ́ni tọ́lọ̀ ọ̀bọ òṣè fún ẹgbẹ́ ìgbàdàn ẹgbẹ́ ìgbàdàn kò tó fún ọdún ṣe fún ọwọ́ ìdí láti ìjọba ní olùdí ìṣòwò ìsìn ní mọ̀ àgbìyànjú ọjà lọ́mọ wọ́n bá bá sáré rẹ̀ ọwọ́ láwọn ọmọdé méjìlá afáàtàn tó ń gbé ní àfáàbùgbé ya àfáàbùgbé ya ni pé àwọn ọmọ àwọn obìnrin yá pé wọ́n ti kó twenty two àlẹ́ ọ̀rẹ́bìnrin kan ọ̀rẹ́ twenty two ọba obìnrin kan àwọn báyìí wọ́n gbà fẹ́ jẹ́ ọba wàláì Wọ́n ní ti hábọ̀ àmì ẹgbẹ́ ọlọ́dá ọ̀rẹ́ bá kú ẹgbẹ́ ọgbọ́n ọba ẹgbẹ́ ọlọ́ọ̀bá. Wọ́n dàbí ọba yìí ti kalẹ̀ fún òdíkẹ̀ ìgbà tó kalẹ̀ nígbà tó fún ọwọ́ àwọn gbogbo ọmọ wọ́n ti hapọ̀ àrùn àánú àwọn aráàlú tí wọ́n pa mílẹ̀ fún wọ́n lágbá mẹ́rin méjìlá ní ọjọ́ ti lọ́gbọ̀n wà láì àti sọ́dá sí lónìí àwọn kan bẹ́nu wa ní mọ̀ nǹkan akẹ́mọ́ ma wù ní a sì ń gbèrò pàtẹ́jọ tó lọ àwọn ẹni àwọn kan máa bẹnu wa àwọn ẹni àwọn ọmọ nìkan máa mójú tó àwọn tí kì í bẹ tẹ́tẹ́ àwọn ọmọ tó jẹ́ ọmọ bẹ́gà òbílẹ̀ ẹlòmíì owó ilé ìwé wọn àtẹ̀yẹ owó ilé ìwé wọn àlewálé owó ilé ṣé wọn àlewálé wọ́n sì wọ́n ti gbá ọmọ lẹ́kẹ́ ọmọ láwọn ilé ṣé wọn ọlọ́run mọ́ lé ìwé tẹ́tẹ́ owó tí wọ́n ó tó pè ọkàn jáde lọ́wọ́ lẹ́yìn àwọn tí ọba lọ́dún ọlọ́dún ọlọ́mọ kan níjọ ọba yóò wọ́n kò lẹ́rìí fún ẹni ogun ní àwọn tí wọ́n sá máa lè jù ọlọ́mọ sáàbù àwọn kan wà ló pé ọ̀sẹ̀kọ̀ ọ̀sẹ̀ ni yẹtí ìjìyẹ tí mú ọmọ orúkọ kò ní ọmọ sáàbù mẹ́ta ló ṣe ń bẹ àní pé wọ́n ti gbé wọ́n ti débi pé wọ́n ti gbé wọ́n lẹ́kọ́ wọ́n sì lè dé àwọn àti wọn nínú àwọn ọ̀sẹ̀ ń bí sáyẹn náà àwọn àwòkè yóò látàwọn yìí wọ́n ní ẹlẹ́wọ̀n abájá ọmọ yìí àwọn atáà ń fẹ́jú yìí àwọn onípàdà jẹ́ àwọn ìṣẹ́lẹ̀ mílẹ̀ o ẹni tó náà pàdà jẹ́ tó náà bàtí wa wà mẹ́jọba tó pọ̀ ní ẹlẹ́ẹ̀kejì wọ́n lè ṣètì jámọ̀ra kan fẹ́ra wọn bá wọ́n bá bá bí ètò ọmọ sẹ́mọ̀ àwọn èèyàn jẹ̀mọ̀ wa ó yà dáadáa ilé lọ́gbọ̀n nínú àwọn ẹgbẹ́ àwọn ọmọ bá kí ọmọ kan bẹ ní àbújá nìkan àbáṣe aláṣẹ ní ogun alábọ́kan náà yà àti àyíǹdì bàbá àti nígbọ́ àwọn kọmitì mọ́sálásí àjíjára àwọn kọmitì orphanage kọmitì mọ́sálásí àfẹ́dá àdígbòdára fún wọn wà ní àbí wọ́n sọ fún ẹnìyàn pé gbogbo ohun kó mọ̀ sàmá èyí tí ẹnìkan tẹ̀sí ẹ̀dí gbígbé ẹ̀jẹ̀ mẹ́ta mẹ́ta fúnbẹ̀ kó mọ̀ sàmá ẹ̀kẹ́ ìdílé pé gbogbo àwọn ọmọ rẹ̀ kó mọ̀ sàmó sùn náà. sọ àwọn kẹlẹ ó lè ní àwọn tó mẹ́rin jẹ́ pàrọ̀ yẹn lè nìyí wọ́n padà yẹ pé àwọn tó ní english rate ní ara àwọn èyí tí táwọn kọmitì rẹ̀ sọ ni pé bí wọ́n ti ń ṣe ra ìgbà ẹgbẹ́ ní tẹ́lẹ̀ ìwé sáà nílé àwọn ọmọ tí àwọn ọmọ òrukàn wà lẹ́ẹ̀ rí báyà kò fẹ́ràn búra a ní mọ́dà five hundred thousand naira àwọn òrukàn ní sáà mọ̀kan ó ní five hundred rani àfẹ́rì ó ní one million fẹ́rì ó ní one million naira ní àwọn ọmọ òrukàn mi wà lẹ́ẹ̀ owó tá a ti fi ní gbà lẹ́nu láì lẹ́nu ọ̀rọ̀ ìṣèjì rẹ̀ wọ́n five hundred thousand ní wọ́n yẹn ẹja táwọn máa ń ṣe ní onípò ọlẹ̀ tó káwò sí tó máa àbá ṣe mọ́ àwọn kọ̀ọ̀kan láàrín wọn sí àtàkù kọlẹ̀ àtàkù mu àwọn tí ìdààmú ẹ̀ ti wá wọn. so pẹ́ẹ́nù ti dààmú ẹ̀ pé àwọn tá àwọn kan ò ní àwọn kan ní ẹ̀yìn sílẹ̀ pẹ̀lú ẹ̀yìn bùkà wọn á ní ẹgbẹ́ ká máa tíra díẹ̀ díẹ̀ ẹ̀ ní ìbátan ní ìlú náà ìtàn náà ó lé mẹ́tẹ́ẹ̀nì kan náà ah, ní àtìmọ́gbà pápọ̀ lẹ́ẹ̀mejì ẹ̀bọ́ inú ọmọ tẹ́lẹ̀ tẹ́ta fẹ́rẹ̀ sẹ́yìn ẹ̀yà ìgbẹ̀mí kẹrì ìdílé kan five thousand nínú ẹnì kan náà láìpẹ́ yìí àwọn àwọn àwọn fúlà wọn ìbọn àkàtì dìde nígbà àwọn ọmọ rẹ̀ ìṣòro wọn. ìkọ́ sábà lọ sí nílẹ̀ báyẹn nípa rẹ̀ ju wàhálà tí wà ní àwùjọ yìí. Ìwé ọmọ tá a sílẹ̀ táwọn òun táwọn láwùjọ tó náà ká sẹ́wọ̀n káàkiri àwọn kan àwọn kan àwọn ọmọ bá wọn. Táwọn ọmọ bá tẹ́ wọn á dé náà táwọn àti tẹ́lẹ̀ àwọn àtúntò ẹ̀kẹ́jọ wọn kàn níbọn ní ti yìí ẹwà tó ń fà kiri ẹ̀yẹ ìgbẹ́ yìí wọlé ìfẹ́ ká mójú àti ìgbẹ́ yìí ká tẹ̀ mójú tó ọlọ́run sàwọn wa ọ yóò sáré kúmọ́ ni wa ọlọ́run ọ̀sá kọ wa ẹni tó nídìí orí bíi sọ àáta àdìsá àti súnà ni wàláì a nídìí orí gan kéde ti fàárí níta fẹ́ náwó tó pọ̀ àwọn ọmọ tí wọ́n ṣe súnà káàkiri lásán nìkan ni àwọn tiwa á ṣe ọlọ́sìn wọn náà ti pẹ́ lónìí ó ju tìwé lọ ó ju tìwé lọ rírí nìyẹn ẹlẹ́kẹta nígbà tó nígbà ó jù àwọn fájúlé fún náà àníbìsọ ọ̀sánlá ń tọ́ ọmọ ẹ̀fọn ọmọ ẹ̀fọn mẹ́wàá gbogbo ẹ̀rí mo fi nàrà kan ẹlòmí ò lábẹ́ ẹgbẹ́ ilé tí wọ́n fẹ́ jù ẹlòmí ò lábẹ́ ẹ̀dí wọn palẹ̀ ó sanwó ẹ̀ ọmọ ti di márùn-ún ọ̀gá gbọ́dọ̀ ẹni wọ́n ti wọ́n sànù ọlọ́run á ti tóbi àti ìdùnnà wọ́n sàrọ̀ sákọ̀ ọlọ́run wọ́n á kájú fún wa tán ọlọ́run já lè ní ọdún gbà gbogbo rẹ̀ ọlọ́run sàmú wa bí ọlọ́run á sì kí tọ́jú bá ní aláìlá ń tọ́jú bá mo sọ́ni kankan ọlọ́run kọ́ wa já lè ní ọdún ọlọ́run الله على محمد وعلى آله وأصحابه وسلم سبحانك الله بسم الله ilé ìfẹ́ àgbàdàmú ni òun sọ torí ọlọ́fi yẹ gbogbo lọ́rọ̀